الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون والسلام عليكم ورحمة الله وبركاته هل يجب العمل بالحديث شددني dandan حديث. إذا hadith ìdánilẹ́kọ̀ọ́ wa ó lórí àkọlé yẹn ní ìjẹjọ a ní àǹfààní láti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí àwọn kan kà kún ìdí pàtàkì lọ́dọ̀ wọn láti fi tako àdìsí anabiwa Muhammad wọ́n ní àdíìsì tí wọ́n bá ti tako alukur'an àwọn ò ní lò ó ní ọ̀dọ̀ wọn ìtumọ̀ pé àdíìsì tako alukur'an òun sì ni pé kí ó jásí pé àdíìsì náà ó ń sọ̀rọ̀ kan èyí tí kò sí àyà kùrọ̀ánì lórí ẹ̀ tàbí kí hadísì mú ọ̀rọ̀ kan wá kí ìtumọ̀ rẹ̀ kó yapa tàbí kó yàtọ̀ sí ohun tí àyà lùkùránì kan mú wá tó sì já sí pé hadísì náà àwọn onímọ̀ hadísì wọ́n sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ògìṣẹ́ Allah èyí ni àwòrán méjì tí àwọn alátakò hadísì ń mú wá a sì gbọ́dọ̀ gbọ́ àwòrán méjèèjì yékéyéké. Yeke wọ́n ní tí kò bá ti sí àyà kan lórí irú àdíìsì kan àdíìsì náà àwọn ò ní lò wọ́n tún ní tí àyà kan bá ń bẹ lórí ọ̀rọ̀ kan tí àdíìsì wáyé lórí rẹ̀ àmọ́ tó dá sí pé ohun tí wọ́n ń sọ kò jọra wọn àwọn ò ní lu àdíìsì náà. èyí ni àwọn àáfàá wa ṣe àlàyé rẹ̀ wípé tí ó bá já sí pé àìrí irú ọ̀rọ̀ kan tí àdìsí mú wá nínú àlùkùránì ló máa bí àìní gbàgbọ́ tàbí àìní lò ó wọ́n ní. ó ti fi hàn kedere pé ẹ mọ ìtumọ̀ kí wọ́n pèèyàn ní ànábì nítorí ẹni tó bá mọ ìtumọ̀ tó wà fún ànábì nínú èdè lárúbáwá kò ní sọ pé tọwọn ọba ti rí ááyà kan lórí hadíìsì kan òun ò ní gbàgbọ́ nítorí pé ẹni tí wọ́n pè ní ànábì anabiyu nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni ẹni tí ó máa fún wa ní ìró ìkọ̀kọ̀ èyí tí aláwo bá fi hàn án oyè tọ́lọ́run fi jẹ nìyẹn fún ara rẹ̀ ìró ìkọ̀kọ̀ tọ́lọ́run bá wá fi hàn ànábì àwọn kan gba inú alukurani jáde sáyé àwọn kan gba inú hadísì jáde sáyé méjèèjì ni ẹni tó bá lòun gba muhammadu ní ànábì gbọ́dọ̀ gbàgbọ́ méjèèjì ni ẹnikẹ́ni tó bá sọ pé òun gba ànábì gbọ́ gbọ́dọ̀ tẹ̀lé. ẹni tí kò bá jẹ́ ànábì ọlọ́run nìkan ni kò lè fún wa ní ìró ìkọ̀kọ̀ níwọ̀n àgbà tí ìtumọ̀ ànábì ti túmọ̀ sí ẹni tí ó máa fún wa ní ìró ìkọ̀kọ̀ látọ̀dọ̀ ọlọ́run tí ẹnìkan bá wá sọ pé òun gba ìró ìkọ̀kọ̀ èyí tó jẹyọnu kùránì gbọ́ àmọ́ wọn ò gba àwọn ìró ìkọ̀kọ̀ tó jẹyọ nínú àdìsí gbọ́ á tún wá fi yé wípé alábòsí ni èyí tó gbàgbọ́ nu kùránì àwọn sàábé ló kọ ọ́ lẹ̀ àwọn sàábé yìí kan náà náà ni wọ́n kọ àdìsí lẹ̀ tí ó já sí pé.

ànábì ò fúnra ara rẹ̀ lè kọ nǹkan kan sílẹ̀ àwọn tó gba àyà kùránì wá tó lọ gba ìró yẹn gbọ́ àwọn yìí kan náà ni wọ́n gba hadísì wá látọ̀dọ̀ ànábì bí ẹni tí ọba lóun ò gba hadísì tí ọba ti ní àyà lórí bí ó ṣe fèlì láyé tí ó tún fèlì lọ́jọ́ àlè kìámà nù. àbí ńgbà náà bá taari ẹ̀ pé kí ni ìtumọ̀ pé muhammadu o ni tọ́ọ̀bá ni ẹni tí ó máa fún wa ní ìró ìkọ̀kọ̀ tọ́lọ̀ hàn ni ọ̀dà ìró ìkọ̀kọ̀ tọ́lọ̀ ń hàn yìí ọ̀nà mélòó ni wọ́n ni wọ́n kọ́ sí tí wọ́n sì fi tì sí ọ̀dọ̀ rẹ̀ ọ̀nà méjì ni wọ́n kọ̀ọ̀kan wọ́n pè ní kùránì wọ́n ní ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún un. wọ́n kọ̀ ká wọ́n pè ní hadísì wọ́n ní ntí òun náà ń sọ ọ́ lé ntí kùránì wí nìyẹn àwọn kan náà ni wọ́n sì kọ méjèèjì kalẹ̀ fún wa ànábì ò kọ̀kọ́ kan bẹ̀ àwọn sàbẹ́ tó kọ kùránì àwọn náà ni wọ́n kọ hadísì Ọ sì wá gba ti kùránì tó ní gba ti hadísì yàtọ̀ sí pé ó sì wulẹ̀ nímọ̀ kankan nípa hadísì ọ̀hún. ọkàn lè sọ pé àdíìsì kan ò ní lò ní kì í ṣe pé o lè fi ìdí ẹ̀ rinlẹ̀ fún wa ìdí pàtàkì tí o fi ní lò tí ìdí náà tí ó máa túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí o àwọn tí wọ́n láwọn gbà á wá wọn ò gbà á wá tàbí ọ̀rọ̀ náà o ànábì ò sọ ọ́ o ò lè fìdí àdíìsì kankan múlẹ̀ tayọ ọkọ̀ kankan àdíìsì ọ̀wọ́ pé ju ọpọlọ rẹ lọ ló fi lóòní gbà á gbọ́ pé eléyìí ọ̀gá o èyí ju ọpọlọ lọ o sọ ọ fẹ́ kí ọpọlọ rẹ kó ju tànẹ́bì lọ ni tàbí ọ fẹ́ kọ́pọlọ rẹ kó dọ́gba pẹ̀lú ọpọlọ òjíṣẹ́ ọlọ́run sọlùkọ́ sọpọlọ rẹ̀ tí ò kún ju ti akẹ́kọ̀ọ́ lọ òun ni ó sàkọ́ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ìyẹn wọ́n ti fèsì yẹn èsì tí wọ́n á fọ̀ kẹ́yìn wọn la wà lórí ẹ̀ yìí ìyẹn ni pé ẹni tó lòun nílò àdíìsì nítorí pé ó rí àyà kùránì lórí àdíìsì náà ṣùgbọ́n ọ̀tọ̀ ni ti àyà ń sọ. So ọ̀tọ̀ ni nǹkan tí àdìsí náà ń wí. orí àyà Quran ti part one ni ibi tí ò ti rí àyà Quran lórí ọ̀rọ̀ òun ti part two rẹ̀ oníbi tó ti rí àyà Quran àmọ́ tó dá sí pé ọ̀tọ̀ ni tí sọ ọ̀tọ̀ ni nǹkan tí àdìsí ń wí ìyẹn làwọn wa ń wọ́n máa ń jẹ́ kó yé wa wípé ẹni tó bá ti torí pé kùránì ń sọ báyìí àdìsí ń sọ báyẹn ẹnikẹ́ni tí ó bá ti torí rẹ̀ sọ pé òun ò ní lo àdìsí kan a sọ fún un wípé tí a bá wá fi àyà méjì hàn ọ́ tí ọ̀kan ń sọ ọ̀rọ̀ kan lórí àlámọ̀rí kan. tí ya míì tó náà tún ń sọ ọ̀rọ̀ lórí àlámọ̀rí yẹn ní àwòrán míì sọ wàá lò ó àbọ̀ ò ní lò ó tọ́ba gá sí pé nítorí pé hadíìsì sẹ́ ó sọ ọ̀rọ̀ kan tí kùránì sọ ní ojúpọ̀nà míì òun ni ẹ̀rí tó gbójúlé tó fi sọ pé ò ní lo hadíìsì kan ok. tábà wá fi irú ìṣẹ̀lẹ̀ tó lórí inú àdìsí hùn tábà fi hàn ọ́nù kùránì sóò nílò kùránì mà àwọn àfáà ni wọ́n ní torí pé fún ara ọlọ́run olóṣọ́nù kùránì wípé a lè pín odidi kùránì sí ọ̀nà méjì àwọn àyà kan bẹ tá a mọ̀ sí ìdàkejì rẹ̀ ni àyàtún mutashabihatun àyàtún mutashabihat kí ni ìtumọ̀ àyàtún muhkamat wa àyàtún mutashabihat àyàtún muhkamat òun ni àwọn àyà tí ìtumọ̀ rẹ̀ hàn sí wa kedere tí ò ní rújúrújú nínú. No? kò ní rújúrújú kan nínú aya tó ti gúnrégé nìyẹn ó gúnrégé ní ìrísí ó gúnrégé ní ìtumọ̀ kò sí ẹnikẹ́ni tí ó kà á tí ó tún máa sọ nǹkan míì kó tó ròhùn lójú lórí ẹ̀ bí àpẹẹrẹ ọlọ́run sọ pé àkíyímù sọlá nínú àlùkùránì ẹ kírun. E ìrújú wo ní bẹ́ẹ̀ bí ẹ kírun táyọ kọ̀ọ̀kan béèrè pé bóun láṣẹ kì í tọ́wà padà sínú àdísì tó lónìí lòun wàá tu zaka ẹyọ zaka ìrújú wo ní bẹ́ẹ̀ níbi gbólóhùn mọ́ wọ́n ní ká ẹyọ zaka ẹnu pé báwo láṣẹ yọ zaka kọ́ padà sínú àdìsí tó sọ lò àbí tọ́lọ́mbá ní tẹ́kù lọ́ọ̀hà yá ayú àlẹ́dínà àmánú ìtẹ́kù lọ́ọ̀hà. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah kí ló rújú ń bì yín ẹnu kò bèrè pé kí ló ń jẹ́ ìbẹ̀rù Allah o ànẹ́bí náà lọ padà sí ọ̀dọ̀ rẹ̀ láti mọ kí ló jẹ́ ìbẹ̀rù Allah o irú àwọn àyà tọ́ba ti ń sọ báyẹn ni wọ́n gbé sí abẹ́ àyàtún muhkamatun. ìtumọ̀ rẹ̀ yóò lọ gàràgà ní wọ́dìn ní wọ́dìn kò ní í sí kálímà kan tó polúkúmọ́sù nínú ẹ̀ bíi akimu salat akimu akimu ni akimu ó máa jẹ́ lọ́dọ̀ gbogbo ayé asalati ni asalati ó máa jẹ́ ní gbogbo ayé wàhátù zakat ìtù ìtù náà ni ó jẹ́. azaka zaka náà ni ó máa jẹ́ gbogbo ẹnikẹ́ni so ní wording wọn á plain kò sẹ́ni tí ó sọ pé lọdọ tòun o akimu salat ó tún túmọ̀ sí nǹkan mìíràn kò sóhun tọ́hún. bákan náà ní mímì tí wọ́n máa fún ọ̀rọ̀ náà kò ní ní àtakò kò sì ní ní ìrújú nínú irú àyà bẹ́ẹ̀ ni ń pè ní àyàtún mọ̀kàmẹ́tún ọwọ́ àkú àyàtún mutashabihat. kí n tó lọ lórí àyàtún tá a bá dá kẹ́límọ̀ muhkamat tá a bá dá padà sí orí lẹ́tà tó kéré jù tí wọ́n lè fi gbé ọ̀rọ̀ jáde òun náà ni ha kaf mim nínú ọ̀rọ̀ yẹn ha kaf mim kí wọ́n tó wá máa so àwọn suffix prefix ma tó fi wá di muhkamat the least letter tí ọ̀rọ̀ yẹn ní nípìlẹ̀ òní ha kaf mim ọ̀rọ̀ tó bá ti wá jẹ́ ha kaf mim ìtumọ̀ méjì òun ló máa ń mú lọ́wọ́ ìtumọ̀ àkọ́kọ́ òun sọ pé ha kama ó dájọ́ tó túmọ̀ sí pé àwọn àyà mukamat wọ́n máa jẹ́ àyà tí ó máa mú ìdájọ́ wá yóò máa jẹ́ àyà tí ó máa mú ìdájọ́ wá ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ gbọ́ sàká ẹ ṣe hajj ẹ dáadáa ẹ déédéé kí ló fẹ́ rújú bí gbogbo yun nǹkan kan gbọ́dọ̀ rújú ń ń. bákan náà tá a bá tún wá mú fùlàáfì tí ṣe hákàmà tába tó wá fi amza kún tá a sọ di aláràfì mẹ́rin tá a sọ di fíìlì aláràfì mẹ́rin èyí tí pìlẹ̀ ẹ̀ jẹ́ aláràfì mẹ́ta tá ṣe àlékún amúsà níbẹ̀rẹ̀ rẹ̀ tí ó wá di ahakama ó máa di ahakama tó bá ti wá di ahakama ìtumọ̀ rẹ̀ kì í ṣe ìdájọ́ mọ́ hakama ọ̀dájọ́ náà fi máa ni pọ̀ lọ́ọ̀ hakimu olùdájọ́ hakim olùdájọ́ ṣùgbọ́n tí wọ́n bá wá fi hamza kún hakama tó di ahakama yuhukimu ihikamen ìtumọ̀ rẹ̀ ni pé kí èèyàn ó tó nǹkan kó gún régé. kéèyàn ó tó nǹkan kó gun régé yóò wá jásí pé muhukamu ìntààtò tó gun régé so ló jẹ́ kí n sọ pé ìtumọ̀ mùkàmáàtì ó ní àwọn àwọn àyà kan tó jásí pé ìtítò rẹ̀ ó gun régé gbogbo àwọn nǹkan tá a máa ń pè ní transformation a máa ń pè àwọn kinní ní transformation nínú grammar kò ní ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ kan mọ̀kọ́dámù ni ọ̀rọ̀ kan mọ̀áhárù ni ó yẹ kí wọ́n gbé nǹkan kan síwájú wọ́n wá gbé ẹ̀yìn ni gbogbo nǹkan mọ̀ yẹn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á lọ straight akíyìmù sọ̀là wàátù zaka wàtẹ́kù lọ́ha á lọ straight. ayatumu kamat yóò mọ̀ sọ nípa àdájọ́ ayatumu kamat yóò mọ̀ mú àwọn ọ̀rọ̀ kan wá tí ò ní máa ṣẹ̀ pé wá lọ síbi kí làwọn àáfàá wí lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn ó ti so plain yóò ti yanjú àwọn tí wọ́n ń pè ní ayatun muhkamatu nìyẹn definitely tí wọ́n bá ní nǹkan kan jẹ́ white tí wọ́n bá wá ní kí ni opposite white yóò jẹ́ black àbí tí a bá túmọ̀ mùkàmáàtì sí ta túmọ̀ sí wọn ó yẹ kí a ti fura mọ́ ìtumọ̀ mutashabihat. E pé àyà tí wọ́n pè ní mutashabihat ó lè má sọ nípa ìdájọ́ bíi àyà mukamat kódà tó bá sì mú ìdájọ́ wá fún wípé páàtì kejì mukama ni tó gún régé ìdájọ́ tó wọ́n mú wá yóò fẹ́ máa mú. kọ́nu kọ́họ nínú tí àwọn àfọ́ máa fà sọ́tún tí wọ́n máa fà sósì kí wàá ní ìtumọ̀ mutashabihat tàbá tún dáhùn náà padà sípìlẹ̀ tá má pè ní mutashabihat lẹ́tà tó kéré jùlọ tí ọ̀rọ̀ yẹn tó jẹ́ pìlẹ̀ rẹ̀ òní ṣìn bá ha. شين ba ha lẹ́tà tí wọ́n bá wá pè ní shin wọ́n lè pè ní shabaha lẹ́tà shin yìí masdari rẹ̀ méjìlá wá ní ari rí masdaru kan tí ó sọ pé ṣìǹbàhà ṣibuhu ṣibuhan masdaru kan nù ṣibuhan a tún wá ní masdaru míì dípò ok a rí ṣibuhan a rí ṣubuhan àrí shibuan àtúnrí shibuan ìtumọ̀ shibuan àti shibuan àti shibuan òun ni àfijọ kí nǹkan ó jọra wọn kí wọ́n ní bainaka wa bainahu shibuhun àfijọ ń bẹ láàrin ìwà àti ẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn a máa rí àwọn àyà kan tí wọ́n jọra wọn tó já sí pé ohun tí wọ́n ń sọ wọ́n jọ ń tírìtì tọ́pìkì kan náà wọ́n ń tírìtì tọ́pìkì kan náà ṣùgbọ́n ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ok wọ́n ń tírìtì tọ́pìkì kan náà mòdù kan náà ṣùgbọ́n ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ bí àpẹẹrẹ. aya kan sọ wípé a ti rí àdójúkọ rẹ a ti rí bó ṣe ń gbójú òkè láti gba èrò lórí ibi tọmọ ọmọ dojúkọ tó túmọ̀ sí pé aya kan sọ nípa pé ànẹ́bí ń kọgbó síbì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ì ṣe kàábà so aya mi ò tún wá wá ó tún wá ní fàwálùwù juhakun shatiroli masjidil haram àyà yẹn tó wá wá ohun tó ń sọ nípa kíbúlà kan náà àmọ́ tí ń sọ pé ibi báyìí ni kó dojúkọ irú àwọn àyà méjèèjì wọ̀nyẹn náà máa pè ní mutasha bihat mutasha bihat wọ́n jọ ń sọ nǹkan kan náà ṣùgbọ́n in different form ok ẹ tún wo irú àyà yìí yá àyíwá lẹ́dínà àmẹ́nu ìtẹ́kùlọ́hà. حق تقاته ولا تموتون إلا na مسلمون ẹ̀yin tí ẹ ní òdodo ẹ bẹ̀rù ní ti bó sì yẹ kẹ́ ẹ rẹ̀ àyà yẹn sọ nípa bẹ̀rù Allah pé bó bá sì yẹ kó Ọlọ́run gẹ́lẹ́ ṣe mi ya àtúm wọ̀tẹ́kù lọ́wọ́ mọ̀sítàtọ́ àtùm ẹ bẹ̀rù Allah bágbára rẹ ṣe mọ kèétú ṣe bó kèétú ṣe bó bó ṣe yẹ mọ ọ̀rọ̀ tútù di bágbára bá tún ṣe mọ yàtọ̀ ń bẹ láàrin bágbára ẹ ṣe mọ àti bó ṣe yẹ kó o bẹ̀rù rẹ̀ kèé jọra wọn kèé jọra wọn kèé ṣe gbogbo nǹkan tó jẹ́ bó ṣe yẹ kó rí olùyàn lágbára àti ṣe bó ṣe yẹ kó rí therefore the two verses wọ́n ń sọ̀rọ̀ nípa tẹ́kùwà ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà sọ ó yàtọ̀ irú àyà bẹ́ẹ̀ àní pè ní mukama mutashabiati lákàkún mutashabiati ńlá máa kàkún àti rí àfijọ àti rí ṣíbùú láàrin aya àkọ́kọ́ àti aya ẹlẹ́ẹ̀kejì àti rí pé wọ́n jọra wọn wọ́n ń sọ nípa kábẹ̀rù ọlọ́run ṣùgbọ́n wọ́n yapa ara wọn nígbà tí kan sọ pé bọ́lá ń bá ṣe tó ni kò ṣe bẹ̀rù rẹ o ìkejì sọ wípé bágbára ẹ bá ṣe mọ ni kò bẹ̀rù rẹ o má wo bó ṣe tó o definitely n ta ta lè pè ní pé kíní ìfẹ́ ó fẹ́ takora wọn àti rí i ṣé tá a bá ti wá rí wáyà bẹ́ẹ̀ sáwà á sọ pé àní lu ìkíní àní lu kejì ni abadan ntí kòránì sọ ni pé ta ìgbàkigbà tá a bá ti rí àyà mutashabihat ká dá wọn padà sí àyà mukamat nítorí pé wàhùnà umulikita abẹ ọlọ́run ní àwọn àyà mukamat yìí àwọn gangan nìpìlẹ̀ ẹ̀túntún ni mùtàṣàbíàtì jẹ́ tó o bá sì wò ó Allahu Akbar wàmán asdaqu minallahi qilan kò sẹ́ni tó mọ ọ̀rọ̀ sọ tọ́lọ́hún ní ti òdodo ẹ wo igi tí igi bá dúró nǹkan tí ò ní rújú ó ní ọ̀pá agisigi tó jáde láti inú ilẹ̀ kò ní rújú àmọ́ àwọn ẹtúntún ẹtúntún wọ́n máa rí tí ó máa lọ́pọ̀ ọ̀kan lọ síréètì àwọn kan lọ́pọ̀ mọ́mọ́ra wọn débi pé tẹ́mání ka iye branches ti ń bẹ lórí igi fúrútù fàpẹ́rẹ́ á ṣòro fún ọ láti kà àmọ́ tán bá ní igi fúrútù mélòó ní ń bẹ ní inú ọgbà yìí ó lè sọ pé méní méjì mẹ́ta mẹ́rin ok now láti wá yanjú branches ó dá padà sí stem wàá dá branches wàá dá branch igi wàá dá padà sí stem igi ìdúró igi ní stem ẹ̀ ìyẹn ò ní rújú gbogbo ntọ́ba ó jẹ́ branch látara yóò máa wáyé látara stem ni o ò ní rí branch kan kó dájú ó gédégbé lọ́tọ̀ kọ́ má gà sí pé látara stem náà ló ṣe kí ni o ló ti jáde lọ́lọ́run sọ wípé wàhùnà umulikitab àwọn àyà tó jẹ́ mùkàmọ́tì yẹn àwọn ní ìpìlẹ̀ tírà tó ga sí pé ìgbàkigbà tẹ́ ẹ bá ti fẹ́ yanjú mutashabihat àwọn àyà yìí lẹ́ẹ̀mọ́ ṣe kí ni o lẹ́ẹ̀mọ́ ṣẹ́rí padà sí i bí mùkàmọ́tì ṣe wá wà nínú alukur'an lọ́wọ́ àánú hadith bí mutashabihat ṣe wà nínú kur'an lọ́wọ́ nínú hadith so ti wá rí báyìí wípé kó o sọ pé ò ní lo àdíìsì kan nítorí pé ó ní contradictory elements nínú lójú rẹ kì í ṣe the best decision the worst decision ni torí pé ó tẹ̀lé àmọ̀ràn alukur'an àmọ̀ràn alukur'an ni pé tó o bá ti rí any word tó wà ambiguous dá padà sí àwọn plain verses nínú plain verses ọ máa rí ojútùú sí àwọn àyà tí ó ní nínú now ìtumọ̀ kejì látara shin ba a ó ní ṣubuhatan ètí mo kọ́kọ́ wí ní ṣaba tàbí ṣíbù but eléyìí shubuhatan. kí wàá lè túmọ̀ ṣubuha rújúrújú. Ruju elitibas kí nǹkan ó dojúrú kí nǹkan ó dojúrú ó túmọ̀ sí pé àwọn àyà kan bẹnu kùránì tí ìtumọ̀ wọn tó máa dojúrú nígbà tí a rí àwọn àyà kan tí ìtumọ̀ wọn tí ó tó máa tó máa tọ́ tí ò ní ní kọ̀nàkọ̀nà nínú tí aláàbá wa fi rinlẹ̀ fún ara rẹ̀ wípé àwọn àyà kan bẹnu kùránì tó máa rújú ní ìtumọ̀ tá a sì gbọ́dọ̀ gbà á gbọ́ pọ́lọ̀ ń lọ sọ ọ́ kalẹ̀ kí wàá ní ó fẹ́ pe àdíìsì táwọn àdíìsì kan ò fi ní rújú bó o ṣe lẹ́tọ̀ọ́ láti ṣàìgbàgbọ́ nínú àwọn àyà tí ìtumọ̀ wọn rújú bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ fún àwẹ̀ láti ṣàìgbàgbọ́ nínú àwọn àdíìsì tí ìtumọ̀ wọn ṣe kíni o tó rújú ara ìrújú òun ni kí á yà kó sọ ọ̀rọ̀ tó ju làkàyè wa lọ tọ́rọ̀ bá ti ju làkàyè yẹn lọ yóò rú yàn lójú ni tí ọ̀rọ̀ bá ti ju làkàyè yẹn lọ báyìí ọ̀dà ní ọmọ tó wà ní primary six fàpẹ̀rẹ̀ kẹ́nìkan wá fẹ́ sọ pé òun fẹ́ kọ́ ní further mathematics ojú làákàyè lọ àbí ojú lọ gbogbo àlàyé tí wọ́n bá ń ṣe é fún un yóò mọ dojúrú mọ́ lọ́wọ́ ni kò ní yé e àfi kọ́lùkọ́ nǹkan padà síbi arítmẹ́tíìkì àwọn nǹkan tí bá ń bẹnu arítmẹ́tíìkì òun ni kò fi ṣe àkàwé fún un pé ìdí tá a fi sọ pé léyìí jẹ́ báyìí nínú arithmetic tí wọ́n ń kọ́ tẹ́lẹ̀ wọ́n ti sọ fún wọn pé àmì ìsọdí púpọ̀ òní times àmì àròpọ̀ òlélẹ́yìí ó sẹ́rí fọ́dàmàsì sí ìpìlẹ̀ fọ́dàmàsì nu tí í ṣe kí ni arithmetic. àwọn àyà kan ga ju ọpọlọ wa lọ. ọ̀dà ọlọ́run sọ nu kùránì wípé ọjọ́ tí òun ó ka sánmà bí ẹ ń ká tákàndá pépà tó wọn kà pẹ̀lú ọwọ́ ọ̀tún ṣé ògùn làkàyè wà lọ ìyá ọmọ natiwi samaa ọjọ́ tá a kà sánmà tá a kà sánmà ńlẹ̀ ní kíkà tákàndá. wo bí sàmà ṣe tóbi tó ǹjẹ́ ìwọ lè ìmájì ń bọ́wọ́ ọlọ́gán ṣe tó tí ó fi lè kásánmà ní ìka pépà àlàyé wo lo fẹ́ ṣe fún wa níbi ìyún sẹ́yìn yí ọ bí ó ṣe ká so o lè draw rẹ̀ fún wa so o lè fi íńtánẹ́ẹ̀tì o lè fi design ọwọ́ fún wa tí ó sì lè fi ká gbogbo sánmọ́ yìí ó jù làákàyè wa lọ yóò sì rú wa lójú pé ah sánmọ́ tá à ń wé yìí yóò sì ka hadíìsì tó wá go further ó ní kì í ṣe odidi ọwọ́ ní ìka gan ó ní ìka ní ìka ìka ẹyọ kan ní ìka kì í tún ṣe odidi.